ẹ kú déédé àsìkò yìí o. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. lónìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Lámì ta ni òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Lámì ẹ fìdáhùn yín sábẹ́ fídíò yìí kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín gan-an lórí fíìmù yìí? Ẹ tẹ àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kẹ́ ẹ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.